وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا قلت ولو الله وفي أدوى كشوان مسلمي وبناني أداء قسم فالله سبحانه وتعالى قبع قوى أترى إشاء في جفان محمد صلى الله عليه وسلم ẹni tí ọlọ́run náà tí ó rọjá ìfẹ́ ti àánú gbogbo wa kíkẹ́ àti ìgbẹ̀ náà kí ó bá àwọn ará ilé àníbì àtàwọn sọ ábà rẹ̀ àti gbogbo wa náà ní àpapọ̀ ẹni ẹni tí ọlọ́run ní ìjẹ́jọ́ àtọ́fúnra wa nípa abala kan nínú orígun àkọ́kọ́ nínú orígun Islam ọ̀nà ní ṣahádàtọ̀ Allah ilaha illallah ìtumọ̀ ìjẹ́rìí pé kò sẹ́lómi ìbámu àjọsìn fún lódodo àyàfi ọlọ́run ọba àlekẹ́ ọlá ẹ̀wá rí ọba lẹ́lẹ́kejì rẹ̀ ó ní ṣahádàtò anna muhammad rasulullah ìjẹ́rìí pé àlùbọ̀ muhammad sallallahu alaihi wa sallam òun náà ní òjíṣẹ́ tí ọlọ́run rẹ̀ ti wá ìjẹ́rìí méjèèjì yìí ń jẹ́ mùsùlùmí ìjẹ́rìí méjì tó yẹ pé náà ní ìgbésí ayé wa bá wá bẹ́ẹ̀ nítorí rẹ̀ náà láti ń gbé tó lè yẹ kí kálukú wa kí a máa ìtumọ̀ rẹ̀ bá ti gbọ́dọ̀ mọ̀ tó máa ṣahádàtu Allah ilaha illallah a mọ̀ tó máa pọ́lọ́hún nìkan ọba tá a máa jọ́sìn fún kò sí nǹkan míì tá a jọ́sìn fún lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ mọ̀ pé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam náà lòjíṣẹ́ tí a máa tẹ̀lé ẹ̀wà rí ìjẹ́rì gbogbo aná là ń fẹ́ lóhùn tí ashadu anna muhammadan rasulullah kò jẹ́rìí pálí ní òjíṣẹ́ ọlọ́ọ̀ni ìjọba àti ń wí yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní túmọ̀ rẹ̀ òye bá a ti ń wí yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ní í ṣe tí ó takò ìjẹ́rìí òjòdì ẹ̀ bá ti jẹ́rìí ní nǹkan tí ò ti tẹ́ tán tó jẹ́rìí ìjẹ́rìí èké ní ìjẹ́rìí ẹ̀ bó ni ìjẹ́rìí tá ń jẹ́rìí pálí làá máa tẹ̀lé lòlòjíṣẹ́ yóò ní bóòlù òní ṣe jẹ́ ìjẹ́rí èké tóbi pọn dandan fẹ́ni kọ̀ọ̀kan wa kámọ̀túmọ̀ ṣàhádàtọ̀ àfúnà Muhammad rasulullah kámọ̀túmọ̀ ṣé àdúrà Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn lòdìṣẹ́ fáàmà tẹ̀lé àlejò àlejò tọ́nà rẹ sí gbogbo ayé ìtumọ̀ rẹ̀ òun náà ní pẹ́lú tọ́ àtúhù fíìmà àmà gbogbo àṣẹ tọ́nà bá ti ní kópa wá náà la máa tẹ̀lé torí ọlọ́run bá sọ́nà wa tàhálà ó ní màá káyọ̀ muhammadu ní àbá àhàdì ní ìrìnjà àdìkùn alẹ́bí èdè bàbá ẹni kankan nù yín èdè bàbá ẹni kankan àná wa kó wájẹ́ bàbá gbogbo yín wàlá ti rọ̀ sí ọlọ́ba ṣùgbọ́n kí lànà mi jẹ́ ó jẹ́ òṣìṣẹ́ ọlọ́run fún gbogbo ẹ̀dá pátápátá nígbà tí mina ti sọ pé wà fún tí wọn ti bí àwọn ìsáàlà èmi náà fi parí àwọn ànábì ọlọ́run kò sánẹ́bí mi lẹ́yìn rẹ̀ mọ́ yẹ́tẹ́ kìí ṣe bàbá wa kìí ṣẹ̀gbọ́n bàbá wa ṣùgbọ́n tó ló jẹ́ fún wa ó jẹ́ òjíṣẹ́ òjíṣẹ́ gbogbo ayé tọ́lọ́run lẹ́bí gbogbo ayé pátápátá ọlọ́run wà máa arsalnaka illa rahmatan lil alamin àdédéréwà nẹ́bí dúpẹ́ kọ́ wa jíjíṣẹ́ bàbá jẹ́ nípa níbi lòjíṣẹ́ bá máa tẹ̀lé ọ̀dọ̀wọ̀ kálukú wa akọ́dọ̀ tẹ̀lé àṣẹ rẹ̀ yẹn náà lọ́nà ọba sùpánà wa fàálà ní fi ń pa wá láti nínú Al-Qur'an Al-Karim láàyè tó pọ̀ nínú Al-Qur'an ló jẹ́ pé ìgbàgbọ́ wa ò tí ì lè pé o tẹ̀lé àníbà tí yóò bá tẹ̀lé rárá gan mùsùlùmí ọlọ́ni ọlọ́nu fi ọ̀rọ̀ àwọn búra láàyò nínú àwọn èèyàn ò tí ì lè nígbàgbọ́ kódà bá wọn pera wọn ní olùgbàgbọ́ wọn nígbàgbọ́ wọn ò lè sí pé ìgbàgbọ́ ò tí ì fẹsẹ̀ múlẹ̀ tí tó jẹ́ pé tí nǹkan bá ṣẹlẹ̀ láàrin wọn nínú ọ̀nà àlámọ̀rí wọn òdò ọ̀rẹ́ ànẹ́bì náà kó wá pé òjíṣẹ́ tọ́lọ́run náà ti wá ó bóòlù náà ṣe fi ran ní ó yanjú rẹ̀. túmọ̀ láàyè ìdù fi àǹkóṣe lè mọ̀ àròjà mi mọ̀ ọ̀kọ̀dọ̀ yìí tọ́wọ́ wá dájọ́ pé pé wọ́n ti wà ànẹ́bì sọ tán fáwọn tó gbọ́dọ̀ ní kínníkínní lọ́kàn pé pépà ànẹ́bì nìkan lá ni fáwọn náà wá fi rò yẹ pé tàbí ànẹ́bì lẹ gbọ́dọ̀ gbà fún wọ́n ìfásí mú tẹ̀sílẹ̀ mọ́ wọ́n gbọ́dọ̀ ju wọ́lẹ̀ fún tí lè òjíṣẹ́ bá tọ́ tó bá ṣe léyìí ìgbà ńlá tó mọ̀ pé olùgbàgbọ́ ni wọ́n bá tó yẹ bá ń pa ọmọ yàtọ̀ ẹni ọlọ́run ó ń tẹ̀lé ọlọ́run ṣùgbọ́n kò tẹ̀lé lánàá ànẹ́bà Muhammad ọlọ́run kì í ṣe olùtẹ̀lé wọn tó ń tọ́lọ́ fi ìtẹ̀lé rẹ̀ tó fi sí abẹ́ ànẹ́bà Muhammad ọlọ́run wà mọ̀ yóò tẹ̀ ẹ̀rọ̀ ẹnikẹ́ni tí bá ń tẹ̀ lójú iṣẹ́ tí mo rán fakọ́lé àtọ́ àlá irú ẹni bẹ́ẹ̀ ló tẹ̀ lọ́lọ́ ẹni bá ń tẹ̀fẹ́ inú rẹ̀ nínú ẹ̀sìn tí ó ti ń tọ́lọ̀ ń fi ránìlú Muhammad sallallahu alaihi wasallam tí ń kírun bó ń ṣe rí tí ń dáwẹ̀ bó ṣe fẹ́ tí ń ṣàdúrà bó ṣe làálẹ̀ fún ara tiẹ̀ àbí tẹ́nìkan ti gbé lẹ̀ fún tó yàtọ̀ síta nínú Muhammad ọlọ́ni kìí tèmi ní tẹ̀lé torí pé ẹni tí ó tẹ̀lé mi ẹni tí mo rán òun náà ni yóò tẹ̀lé bákan náà wà sọ́nà wàtàlá ló tún fi nílẹ̀ sábà tí kábẹ̀ lánàbí wa Muhammad ọlọ́ni yá ayọ̀ alẹ́bí na ámànù èyí tẹ́ ẹgbọ́n náà bá gbọ́ àfihàn ń gbọ́ ọ̀hà ẹ̀tẹ̀ lọ́lọ́ kọ́ àfihàn rọ̀sùl ẹ̀tẹ̀ lójíṣẹ́ rẹ̀ sábà tẹ̀ lọ́lọ́ ìtumọ̀ ṣàhádàtù Allah ilaha illallah àkọ́kọ́ lọ nìkan là á máa jọ́fikún kan ní ẹ̀tẹ̀ lójíṣẹ́ ìtumọ̀ rẹ̀ ní pé ìdí ń bá fi rójíṣẹ́ yìí fún yín pé tó sọ fún yín lọ́rọ̀ ní ìtò ní í ṣe pẹ̀lú àdìsọ́tàn ìtò ní í ṣe pẹ̀lú ìjọsìn ìtò ní í ṣe pẹ̀lú bóò láti ètò ìdarí ayé kájẹ dámú ìtara ìtọ́nà ìtálò bóò láti rà bóò láti ná bóò láti lò tí nǹkan bá wá bẹ́ẹ̀lẹ̀ láàrin yín bẹ́ẹ̀ gbọ́ra níyé tẹ́tẹ́ mùsùlùmí ló tọ́ ní bẹ́ẹ̀ jẹ́ ìbánimí lẹ́ ń tẹ̀lé farujúhu ìlànà títẹ́ gbọ́ra yín lórí ẹsẹ̀ rí rẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run bó láti fẹ́ rí rẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run àárọ̀ wo tí ọ̀nà tọ́nà ń fẹ́rẹ́ ẹsẹ̀ tiwa kí lọ náà ni a ṣe láàyè yìí nǹkan bẹ́ẹ̀ tó fẹ́ da ẹbí rù yìí kí wọ́n á fi yanjú ẹ̀ ẹ̀dá lọ wo tọ́nà tó gbé kalẹ̀ náà alukur'an nǹkan fi yanjú mọ́tọ́lá tiwa yìí lọ wo tọ́nà tó gbé kalẹ̀ náà alukur'an wà ilà rọ̀súùl bákan náà ẹja padà fọ́dọ̀ òjíṣẹ́ tòrọ àrò òjíṣẹ́ tó yín tó wá sàlàyé ẹ̀ fún yín kí sáńfà tó fi yàn láàrin wa yìí nítorí pé mi tó mi ò tó yìí tó fẹ́ fàyà pẹ́nu ẹja wo bó ti tẹ̀lé ṣe ọlọ́ni ìkúntù tó mi nù nà lè láàyè wà yẹ́wò lè àfẹ́ káyipẹ́ lóòótọ́ lẹ gbọ́ náà ọba gbọ́ lóòótọ́ lẹ gbà pé ẹ pàdé ọlọ́njọ́ kan lọ́jọ́ gbẹ̀yà ìkíyàmọ̀ ọ̀dọ́ náà àtọ̀dọ̀ òjíṣẹ́ ló yẹ kẹ́ máa darí àlámọ̀ ní báyìíká khairun wa ahsanu ta'wila ọlọ́ni eléyìí lérò oore fún yín ju pé kẹ́ẹ̀sì lànà ànábì ilẹ̀ lọ kẹ́ máa wò lànà sí yín kẹ́ máa wò àṣà yín kẹ́ máa wò lu yín kẹ́ máa wò látàyè yín pé bẹ́ẹ̀ mi ṣe fẹ́ ṣe rè ọlọ́ni kẹ́ padà fọ́dọ̀ ọlọ́run kẹ́ padà fọ́dọ̀ òjíṣẹ́ rẹ̀ eléyìí náà ní túmọ̀ shahadatu anna muhammadar rasulullah yẹn pé à ń jẹ́rìí pé ànábì wa muhammad sallallahu alaihi wa sallam náà làá máa tẹ̀lé ọlọ́jọ́ pé ya kó òun nífẹ̀ẹ́ ní kẹ́kẹ́ o àfẹ́ tó bá tẹ̀lá nàbí tó lé lànà ẹni tó rẹ́ sí wa bákan náà ọlọ́jọ́ sí ìgbà pẹ́nìkan nífẹ̀ẹ́ òun àti tó bá lò lànà nílùú wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ni kó ní kúntù tó ṣì fún ìnà lọ à káìpé lóòótọ́ lóòótọ́ lẹ́ẹ̀gbọ́n náà wá gbọ́ lẹ́ẹ̀nífẹ̀ẹ́ ọlọ́run torí kò sẹ́ni èmi ànẹ́bì ní tẹ̀tẹ̀lé ọlọ́run ní káàlẹ́ ti sọ fún abẹ́ àmì sáàfì mẹ́rin tó níbi ọlọ́run náà yóò mọ̀ lòlá náà ànẹ́bì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní yuhibbukumullah ẹ bá lòlá náà tí mo fi rọ́jíṣẹ́ gbàdé nínú wà nífẹ̀ẹ́ yín ọlọ́run ló wò lọ́wọ́ wa nílò pàtàkì kámọ̀ tún mọ ìjẹ́rìí bá ń wa orígun àkọ́kọ́ bẹ́ẹ̀ náà ni pé a gbọ́dọ̀ tẹ̀lé gbogbo tí ọlọ́run bá fún àná wa tààlà tó bá ní gbogbo fún wa a gbọ́dọ̀ tẹ̀lé a gbọ́dọ̀ tẹ̀lé lánàá rẹ̀ bákan náà ni aṣíwájú bá a gbọ́dọ̀ máa wò jẹ́ pa afẹ́ bá wọlé ọlá ọlọ́ọ̀bá sùhánà wà tààlà ó ní kánẹ́bí sọ fún wa pé làkọ̀dí káàní lakum fi rasulillahi uswatun hasana ọlọ́ọ̀ni kan ṣe dáadáa kò sáré ń tẹ́ẹ̀tì rí jọ̀rọ̀ ànẹ́bì lọ bóòlù ànẹ́bì ṣe kírun ànẹ́bì làwò kọ́ ṣe bóòlù ṣe múra ànẹ́bì làwò kọ́ ṣe bóòlù ṣe ń jẹun bóòlù ṣe lò pépé ayé rẹ̀ bóòlù ṣe ṣàlàyé ẹ̀sìn rẹ̀ ọlọ́ọ̀ni òun la gbọ́dọ̀ mú lólùkọ́ ṣe liman kana yarju Allaha wal yawmal akhir ẹnikẹ́ni tó wáyé pé lóòótọ́ ló fẹ́ bá yọnu ọlọ́run pàdé lọ́jọ́ fún ìdàlù kìyàmọ̀ ẹnikẹ́ni tó fẹ́ lóòótọ́ tó fẹ́ rí ti ọlọ́run lọ́jọ́ fún ìdàlù kìyàmọ̀ ànábì ni ó mú náà síwájú rẹ̀ tí ó mọ̀ ọkọ́ sí kò wá ní fi ẹnu kọ́sù rẹ̀ lásẹ̀kọ́ ọmọdéyà ànábì ni wá yóò fi ṣiṣẹ́ dé yóò fi sọ̀rọ̀ sọ yóò fi wúwa wù eléyìí ní ìtumọ̀ pàgbà pé ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àlébìnà ọ̀nà ọ̀rọ̀ rẹ̀ pé kúlù ọmọbìn yẹ̀dùmùlù náà jàǹnà gbogbo ọmọ lẹ́yìn ní pátá náà ni ó wà lùdẹ́ náà ìlà àmìnà àbá àyàfẹ́ tó bá kọ̀ pé èmi ò wọ́n tó èmi o àtọ̀kọ́ tá a bá ń wo gbogbo èèyàn láwùjọ tá a bá ń ní ọtọ́ bẹ́ẹ̀ wà lùdẹ́ náà kò sẹ́ni tó lòun ní wọ̀ àwọn bàbá wa bẹ̀rẹ̀ lọ́dọ̀ àmì ilé òṣìṣẹ́ ọlọ́run ta ní òrà àlùjànnà lẹ̀ tó wà ní òwò àlóyè wa sàlàyé ẹni tí ó lóun wà àlùjànnà ó ti bẹ́ẹ̀ ni ó fi sọ ìfẹ́sí rẹ̀ náà ni ó fi sọ fún òfẹ́ wà àlùjànnà àlébi ni mọ́ni àtọ́ àmì ẹnikẹ́ni tí ń bá ń tẹ̀lé mi tí ń tẹ̀lé ìlànà tọ́lọ́run gbé fún mi fún mo sàlàyé rẹ̀ fún yín ìlànà àlébi ni fi ń kírun ìlànà àlébi fi ń dáwẹ̀ ìlànà àlébi ló fi gbogbo àlámọ̀dé ìjọsìn ẹ̀ àlébi ni rẹ̀ ni bẹ́ẹ̀ dákàlà ìjànà tí ó wà àlùjànnà wàmán àfọ́ọ̀ni ẹni tó bá fi lànà ẹ̀sìn nílẹ̀ tó lọ ń rí lànà ní tó yàtọ̀ sí tọ́lọ̀ ń fi rán mi pàkọ̀dé àbà irú ẹni bẹ́ẹ̀ ló sọ fún òwò àlùjẹ́nà tó eléyìí ó yẹ ká gbọ́n yé dáadáa bàbá la ń jẹ́ èdè fáànẹ́bì lòjíṣẹ́ fáwọn tẹ̀lé gbogbo àbẹ́bá ti gbé lánàá níbi déwájú wa pé bá mi ti ṣe léyìí rẹ o bó fi kírun rẹ bó fi gbàwé rẹ bí ṣe ń yẹn náà kí láre bí ṣe ń ṣàdúrà rẹ bí ṣe ń rántí ọlọ́run rẹ àwọn náà gbọ́dọ̀ gbábẹ́ bá bá dábẹ́ ìtumọ̀ pé ìjẹ́rìí bá ń jẹ́rìí pánábì là ń tẹ̀lé ìjẹ́rìí ìpinnu ilé ìṣe pàtàkì nínú kọ̀ọ̀kan wa ká mọ ìtumọ̀ ìjẹ́rìí bákan náà agbọ́dọ̀ ní bí anábì lára ojúṣe wa bá ń jẹ́rìí pánábì ọlọ́run agbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ agbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ jára wa gan lọ torí pé Ọlọ́run subhanahu wa ta'ala tó rántí wa ọba tó nífẹ̀ẹ́ rẹ̀ ní àlejò ló ní bẹ́ẹ̀ ní gbogbo àwọn ìdá tó dá lọ́nà bí àwa náà gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ àlejò wa Muhammad sallallahu alaihi wa sallam onílà yúmínú ahadukum ẹnì kọ̀ọ̀kan yín àtúgbà lólùgbàgbọ́ kódà fóun pera rẹ̀ lólùgbàgbọ́ àbá àkóónà àhábà ilé tí ó fi nífẹ̀ẹ́ mi tí ó nífẹ̀ẹ́ mi mi nọ́ọ̀sì mi wàládìí wà wàlídìí àpò mi wàlídìí wà wàládìí wà náà àjùmáyìn. yóò fi nífẹ̀ẹ́ ní ju bàbá rẹ̀ lọ ìtumọ̀ rẹ̀ ni pé yóò nífẹ̀ẹ́ ànẹ́bì yóò sì nífẹ̀ẹ́ lànà ànẹ́bì òjòbí lànà ànẹ́bì wá pákó bí ìyí tó bá lọ́wọ́ bàbá bàbá rẹ̀ ànẹ́bì ni ó mú pé ẹ̀yin bàbá eléèlé ẹ̀ka ṣe kò lè pa akóyan kéré ẹ̀tọ́ náà rẹ̀ gbogbo àti bàbá àtọmọ ànẹ́bì lọ́nà rẹ̀ ti ìlú ń sako ìnífẹ́ ànẹ́bí torí pé anífẹ́ àtàyẹn ju ànẹ́bí lọ ànẹ́bí ẹni tó bá nífẹ́ ẹni àbí ẹni tó bá gbà nígbọ́ tó nífẹ́ ẹni ju bàbá rẹ lọ lẹ tó nífẹ́ tó nífẹ́ ẹni wàwá láti yìí tó nífẹ́ ẹni jọ mẹ́ẹ̀ lọ ọmọ rẹ fẹ́ kaba ànẹ́bí fẹ́ kaba ìtàn ànẹ́bí wàá mú wà náà kàdùmọ̀ ẹ̀yìn tó nífẹ̀ẹ́ mi ànábì ju gbogbo ẹ̀dá pátápátá lọ ṣùgbọ́n ẹ̀ látó gbà pé ẹni yìí ń jẹ́rìí fúnẹ́bì òjíṣẹ́ ọlọ́run ni lódodo ẹ̀yìn oríṣi ọlọ́run bá nínú sábùnà pé èèyàn jẹ́rìí báyìí nínú òun tẹ̀lé sọ́tọ́ oní ẹni gbogbo tó bá gbéra fún nílànà ànábì yóò gbà wọlé tó bá takò tó ń dúólé lórí yóò dúlẹ̀ ọlọ́run bá tún wọn tààlà ó ní wàá máa bá gbogbo rọ̀ tó lù fàkùdù hù ìtàlẹ́ báyìí bá wọ́n fún nínú ìlànà fàkùdúrù oníkẹ́ dámú òun lọ́nà pàmẹ́nà ha kùnà àìníhú fàǹtàkù sábẹ́bá ni ẹmẹ́ṣe ẹmẹ́ṣe ẹmẹ́yẹ ìlànà sábẹ́ bí kọ̀ndẹ́mù fún wa tó ní ṣe pẹ̀lú àdìsọ́kàn tí wọ́n àdìsọ́kàn bá yòkó tọ́ fún mùsùlùmí ẹlòmín à ilẹ̀ yóò bá láwa òye ká sílẹ̀ báwọn yóò fi tànẹ́bí fẹ́ gbẹ́kan èyí tó gbé dání tó takò tànẹ́bí ni yóò dàmú

a ti ń jẹ́rìí kánibà sọ̀tọ́lá náà là ń tẹ̀lé fẹ́ẹ́gbẹ́ lóòótọ́ àníbi là ń tẹ̀lé ọlọ́nuwà máa nà ha fún mu àdìhù fàǹfàhù nítorí ìbáni ẹ̀mọ́ ṣe ẹ̀ gbọ́dọ̀ dédìí ẹ̀ lára wọ pàgbà pánẹ́bì ni eléyìí nínú ojúṣe wa ni káwọn tánẹ́bì kọ̀ fún wa pé nǹkan yóò da káwọn náà ká sá fún ìtẹ́sí ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdìfọ́kàn ni ìtó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọjọ́ sí ni ìtòlíṣe pẹ̀lú ọ̀rọ̀ wa ní ìtòlíṣe pẹ̀lú ọ̀rọ̀ àṣà ní tí ìtò bá ti tako ohun tó lọ ń fi ní òun náà agbọ́dọ̀ agbọ́dọ̀ ju nǹkan agbọ́dọ̀ tẹ̀lé bà níbi tó bá níbi tó sọ fún wa èyí ti fẹ́ ẹnu rẹ̀ ló fi sọ ìtọ́lọ́ ní kó sọ fún wa ní ń fi yàtọ̀ ní ẹ̀nìkọ́ ọlọ́run ń tẹ́ fóun wà yẹn ti kọ̀ ha bá sọ bàbá mi sẹ́ni kan ní kò dá léyìí pé kó gbogbo orí rẹ̀ gbé ó lè dá ó sì lè mọ̀ dá lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ìfọ̀rọ̀ ẹni bá sọ pé kò dá kò dá náà ni pé tó bá lọ kó dá kó dá náà ni ìlọ́nà fi kọ́ wá láti pé wà mọ́ àtàkùn rọ̀súùlù pàkótó òhò ìfá níbi bá mú wá fún yín náà ní kẹ́ tẹ̀lé o fàmà nà ha pọ̀ mọ́ ánìhù fàǹtà òhò ìfá níbi bá ní kẹ́ ẹ má ṣe ẹ lára pé à ń tẹ̀ lánàá àwọn ọ̀sánlá òun náà ní ká máa lò lànà rẹ̀ kápẹ̀lẹ́ tún náà rẹ̀ kájínà táwọn nǹkan tí ò sínú ẹ̀sìn táwọn èèyàn ń gbé wọnú ẹ̀sìn kẹfà níbi náà tẹ́ ti lọ fún wa a ní ìgbọ́ fún ọ̀sùn hábà rẹ̀ tó jọ tí ń ṣe wá àti fún wọn inú wa iná òmò ẹ̀yẹ ìsinmi nǹkan ẹni tí máa ń bẹ láyé inú yín bí ń tẹ̀lé fàfàyàrọ̀ tẹ̀lá àwọn ìròyìn tí ò dá yóò rí oríṣiríṣi ìjọ́jú tí omi òjò láàrin àwọn èèyàn tí nǹkan bẹ́ẹ̀ bá tẹ̀lẹ̀ bóò là á fi yanjú ẹ̀ bóyá ní ẹbí yín ló ti ṣẹlẹ̀ ní bóyá ní orí yín ló ti ṣẹlẹ̀ ní bóyá ní ọjà yín ló ti ṣẹlẹ̀ ní bóyá láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ bóyá láwùjọ bóyá láàrin ọkọ tíyàwó láàrin ọmọ tẹ́tọ̀gá ni tí apàkan bẹ́ẹ̀ tẹ̀lẹ̀ láàrin wa ẹnìkan lọ fún ẹnìkan lóòsì bóò là á fi yanjú ẹ̀ alẹ́ torí mi lọ́lọ́run fi lànà gidi tó wá báyé sí lọ́lọ́run fi rán basunnati al-khulafa'i ar-rashidina al-mahdiyina min ba'di bákan náà ẹ tẹ̀lé lànà àwọn àrólé ní ìpínlẹ̀ tí ń bá lọ tán tamassaku biha ẹgbàmú dáadáa wa 'addu 'alayha bin-nawajidh bákan náà ẹ fi eyín ìyẹn pé lànà yóò dúró ti ń tọ́lọ̀ nǹkan ránẹ́bì lódìndí ni ọ̀ ní yẹ́ ti ṣe àìlé mùsùlùmí àmì ìtọ́lọ̀ ti pé ìlànà ànẹ́bì rẹ̀ túnú ànẹ́bì rẹ̀ bó ti rẹ̀ bó ti rẹ̀ bó ti yẹ ká rẹ̀ bó kò ní fẹ́ kánmọ̀ tí ẹ bá ń tẹ̀lé lánàá ànẹ́bì yóò tẹ̀lé lónìí ẹbí eyín kọ̀rọ̀ tẹ́ mẹ́jọ jábọ́ súnà nẹ́bí ìdánẹ́bí mú alẹ́ ní àìsí láàbọ̀ òdìdí là á máa ṣe àníyàn kìlọ̀ máa tó wa ìyá àpò ẹwà sọ̀ra ẹ sọ̀ra wà mú gàfá mi lò mọ́ fáwọn àdádálẹ̀ nínú ọ̀rọ̀ ẹ tó bá jẹ́ ní sánẹ́bí lòún tẹ̀lé yóò jìnà fáwọn àdádálẹ̀ àwọn àdádálẹ̀ ti pọ̀ já ń tẹrẹrẹ lẹ́yìn sì ní ó tako lànà ànẹ́bí gbogbo sálẹ́bí ò bá ti ṣe lẹ́sìn kódà táwọn èèyàn fojú dáadáa wò ó kìí tẹ̀sìn ìlànà bí gbogbo akẹ́nìmọ̀ ní ahẹ́dàfà fi amúrinà hàfà ẹnikẹ́ni tó bá tún ṣe nkẹ́kẹ́ nínú ẹ̀sìn tọ́lọ̀ ń fẹ́ràn mi máa lẹ́yìn sàníyàn kí ìfara rẹ̀ tó ń tẹ̀ ṣe bó ń ṣe fẹ́ tó fi fẹ́ nu rẹ̀ gé kalẹ̀ àlejò pé apẹ́ ní fàwọ́ àrọ́dù á dá nǹkan padà sí ni àmì ìgbà lọ́wọ́ ẹ̀ irú lè yẹn kí bóyá lọ́sibánẹ́bí fẹ́ kí àwẹ̀ lèyàn gbà ní tó yàtọ̀ ní bá ní ti ṣe gbà á nọ́bílà kẹ́mi ní ẹni àfàlàtì kẹ́mi ṣe àdúrà fẹ́ ló ń ṣe tó yàtọ̀ sí lánàá níbi ọlọ́run láàdà padà ní nítorí pé ọlọ́run ti dà padà ìdí ń jẹ́ ìjẹ́jẹ́ ọlọ́run ti fi lánàá ní. ìwọ tó fún mi wá ìwọ kan lọ́rùn gbé fẹ́rẹ́ pọ̀ ní máa lẹ́ jẹ́ tó bá lóbi ṣe mu wá ìlànà ibi tí ń kìlọ̀ fún wa tó wà ìyá fún ẹ̀tọ́ra fún àmọ̀fìdàfáàpì lòmùn gbogbo àwọn àdádálẹ̀ àdádálẹ̀ báyìí ó kẹ̀ gbé kalẹ̀ tí ò ní ní àkọọ́lẹ̀ nínú ẹ̀sìn ẹ̀fọ́ bá jẹ́ ìrìnbá rẹ̀ lòun tẹ̀lé kò ní bá wọn ṣe àmì bá ń sọ máa pé ní ìnà kó lámọ ìdáfà tẹ̀ ìbéèrè à bá máa ń pè kan bí àti àti wọn náà gbọ́ lẹ́yìn níta ń pè bẹ́ẹ̀ ni tí ò sí nú ẹ̀sìn ẹni tọ́nà ń gbé fẹ́ràn tọ́nà òfin rẹ̀ tí wọ́n wá rí pé nǹkan àdádálẹ̀ ni kódà báwọn ènìyàn ń kí ẹkú iṣẹ́ bóyá tí wàá kan lọ ṣe lọ ń fà lọ fún mi láti dá àrùn báwọn ènìyàn ń kí ẹkú iṣẹ́ àwọn àwọn tó ń ṣe ó yàtọ̀ sí lánàá tòlùkọ́ níbi ló sọ ìtumọ̀ rẹ̀ ní pé ìwọ́n tún mọ̀ nǹkan ju ẹni tọ́lọ̀ ń fi rán lọ ni. nọ́bìlà kan lọ bá yẹn pé ọ̀gá ni àbọ̀ kọjú àbọ̀ tó yẹ kọ́ yẹn àbọ̀ ṣe bí yẹ kọ́ ṣe lórí ìrún láti rẹ̀ báyẹn ọlọ́run gbà ọlọ́run ní gbà pé tí ó gbà òun ló yẹ torí gbogbo àdádálẹ̀ ìlà ń pè ń bídíà fàkúlà bídíà àti ìdọ̀láàlà gbogbo àdádálẹ̀ sì ní anuni anuni yẹn nìkan nínú àwọn ẹni ìṣíwájú ó ní gbogbo ẹni tó bá dá ìkálẹ̀ nínú ẹ̀sìn fàrọ̀ hàpànà tó wá rí pé tó ń dálẹ̀ yìí tọ́lọ̀ òfin ránẹ́bí tó dání ó ní pàkọ̀dì fáàmù anna rasulullahi sallallahu alaihi wasallam kọ̀dì fáànà rìfàlà ìtẹ́lẹ̀ yẹn sọ fún wa ní pé àníbi òjíṣẹ́ pé ẹgbẹ́ bá má sàlátù kan wá lẹ́mí tó yàtọ̀ bá lẹ́mí kété tí tó tọ́ máa ní pé àlejò tó lọ́wọ́ bá sàlátù rẹ̀ kò mọ́ ṣe ẹgbẹ́ bá mú nẹ́fílà kan wá lẹ́mí tí ó ti sọ́rọ̀ fi rán níbi tí tó tọ́ máa ní pé àlejò mọ́ nẹ́fílà yìí àlejò tó lọ́wọ́ pa ayé sẹ́fú ọlọ́ni àlìyáwó máa ti mo sì yọ́nú sí islam kó máa jẹ́sìn fún yín islam ẹ̀sìn tó ti pé yín àìsí wá ní ẹja fikún ẹja ṣe lárúgẹ ẹja ṣe lẹ́tọ̀ọ́ ìtúwà àkọọ́lẹ̀ ti wà nínú gbogbo ntáṣe àkọọ́lẹ̀ ní kẹ́nìkọ̀ kan wa kájú olé lórí eléyìí náà nìtúmọ̀ pa àgbàpá níbo wa Muhammad sallallahu alaihi wa sallam òjíṣẹ́ ọlọ́run ẹ̀yìn àti ọlọ́run ọba nínú wa níbi náà ń tẹ́tẹ̀ sí fún fíìmù akọ̀bà gbogbo ìjọba níbi bá fún wa nírò kágbà tó bó ṣe rí ni torí ẹni tí ìparọ́ ni gbogbo ọlọ́rin nígbà fún wa ní ìròkè pé bó ti gbélé ìṣe ríre àgọ́dọ̀ pàtó ìtò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìtọ́tẹ̀ ìtò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ sọ̀rọ̀ pé pé ní ẹnìkankan wa ò mọ́ torí bá lè fi sọ̀rọ̀ ọ̀rọ̀ bá fàánà wá fàálà eré òjìṣẹ́ ti láti máa sọ àmẹ́yẹ báwọn ẹni sọ fún wa lẹ́ni báwọn yẹn ti ń takò kí wọ́n ní ìgbà subhanallah àti tí tó tọ́ ọmọ ṣùgbọ́n báwọn èèyàn lásán lẹ́yìn fẹ́ta fún tó bá sọ̀rọ̀ fún wọn wọ́n gbà pé bó ṣe rí ni báyìí bá pé ìjọba yìí bẹ́ẹ̀ ẹ̀lú ní ó takò ẹ̀dí lápẹjúwe àníbi sọ ní tó bá sínú sàárẹ̀ o àmọ̀lẹ́ta ń bọ̀ àbẹ̀wò láti wá bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà rẹ̀ ẹ̀lú ní máa mú níbo náà gbà wọlé ní ojú lẹ̀kùn wọn náà gbà sáàlọ́ ń dákọ̀ yẹn jẹun àníbi tó sọ̀rọ̀ ń takò ẹ̀ tó bá tó wá pàtà ànẹ́bí ó takọ̀ lọ tí bá wá ń jẹ́ ìṣòro gbà kó ti ṣe àdúgbò àmúrú rẹ̀ sọ́lá ó sọ ní ó tẹ̀lé lọ́jọ́ ọ̀gbìn ìyá ìkìyàmọ̀ tẹ́lẹ̀ lómi ti ń pàtó àbóòdó ti rọrùn bẹ́ẹ̀ ṣùgbọ́n táwọn onífáyẹ̀sì bá púrùkù kí nìkan fún fàyìnkẹ́ báyìí lè lọ báyìí yóò fi gbà yóò ń gbọ́ àlejò wa kéré lọ́kàn rẹ̀ mùsùlùmí gidi èsè bá gbogbo bánẹ́lì bá ti mú wa fún wa náà là á máa ń gbà lẹ́sìn iná là á máa ń gbà ní ìlànà torí pé òun tó sọ ẹ̀tọ́ náà bá sùn tó fi wáyé tó fi rán ni bákan náà nínú ànábì òun náà ni pé a gbọ́dọ̀ gbé nǹkan kan síwájú ànábì láàrọ̀ òun tó yẹ ká bá ànábì nu tí nǹkan bá fẹ́lẹ̀ ọ̀dọ̀ ànábì ló yẹ ká bọ́ padà sí ọlọ́niyá ayọ̀ alẹ́nìyàn àmọ́nù èdè ìgbọ́nàbàgbọ́ látùkọ̀ dìmù bẹ́ẹ̀ yẹ̀dẹ́ yìí láàbí ọ̀rọ̀ sóòlì ẹ má gbàwájú ọlọ́run ẹ má gbàwájú òjíṣẹ́ sí ìtẹ̀kọ́ bá tẹ̀lé sí ẹ̀tọ́ mọ̀ ń pa rẹ̀ sọ àwọn tó máa ń parẹ́ pé kílà níbi ni a ṣe tí nǹkan báyìí bá ṣẹlẹ̀. mọ́tò wá yọ ọlọ́wọ́ bá wá yóò jíṣẹ́ wà sọ́kùn lọ́ọ̀hà ọlọ́ọ̀ni ẹ̀ka yọ lọ iná lọ́ọ̀hà pẹ̀lú ìrìn àlè gbogbo ń tá ẹsẹ̀ pátá ọlọ́run bá ń bákan náà lóní máa ń parẹ́ àlejò la gbọ́dọ̀ pé síwájú tí nǹkan bá ṣẹlẹ̀ sí nítorí yẹn náà wọ́n àpá ẹ̀sìn tó máa náà lọ ni lẹ́tọ́ gbogbo àlámà yìí wa onímọ̀ bá wa lẹ́jú rẹ̀ kátàkárà ànẹ́bì dáfi bóyá ọjà kan ẹba ò tẹ́lẹ̀ ìbá fún nàmú tẹ́lẹ̀ òjì ìbá tẹ́lẹ̀ èdè haram tẹ́rù kọ́bẹ̀ ìta ilẹ̀ jẹ́ ní Islam agbẹ́gbọ́dọ̀ ànẹ́bì wọ́n ti kọ́ bí ojú lànà ẹ̀jẹ̀ kí ló wà burú mẹ́ adé ìgbẹ́gbọ́ ní òburú bẹ́ẹ̀ tó ti burú mẹ́sìn àwa ní kéèké làákà ìsábà nímọ̀ làbújá ìtumọ̀ pé ìmọ̀ máàkì àti fífíìsì kọ́ tẹ́lifíìsì kọ́ ìmọ̀ ntọ́nà òṣèré ànẹ́bì ni ìtọ́ ń sọnù pé àápàdà tí ntọ́nà òṣèré ànẹ́bì pé bá fẹ́ ṣe yóò ẹni tọ́nà ọ̀rẹ́ ti wá tó ní àṣẹ bí bá fẹ́ ṣe yóò ẹni tọ́nà ọ̀rẹ́ ti wá tó ní àmọ̀ṣe ilé yìí ń jẹ́ pé àgbẹ̀ tọ́nà ọ̀sànẹ́bì

torí ẹ̀ wo sámẹ́kì mú wa òun lẹ̀sìn nínú wo ànẹ́bì lórí wa ni bákan náà a máa fún ànẹ́bì lé bàbá gbà kó di ṣe ọlọ́run bá ní torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá à rí láyé nípò lọ́dọ̀ ànẹ́bì bàbá gbé wọn kan náà wá lọ ní lọ ẹ̀ ẹ̀yin tẹ́ gbọ́dọ̀ ọba gbọ́ làtẹ́rì fáwọn àtúwàtà fún fáwọn sọ́ọ̀tì nàbí ibi táwọn yìí bá fi ń sọ̀rọ̀ ẹ̀ gbọ́dọ̀ jẹ́ kó wọn ní lò fi dùn ànẹ́bí lọ. wàlá àtẹ́tì harù láwùn bẹ̀rẹ̀ kọ́ọ̀d ẹ̀ gbọ́dọ̀ pariwo má nàbí kàjá àdì bá àdì fún ní bá. yẹ́bẹ̀ ìṣe máa ń pariwo mọ́ láyé tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ ẹ̀

agbẹ́dìrú ẹni bẹ́ẹ̀ bá wà láyé ànẹ́bí tó súnmọ́ ni pé yóò mọ̀ sọ̀rọ̀ wájú ànẹ́bí lára wọ̀ ni pé bá mi ń sọ̀rọ̀ ànẹ́bí fún wa agbọ́dọ̀ dákẹ́ agbọ́dọ̀ mọ̀ wẹ̀ agbọ́dọ̀ mọ̀ àpọ́nlẹ̀ tí n kálukú wa ń jẹ́ ẹ̀rí jíṣẹ́ wa ni kágbẹ́ ní sọ̀rọ̀ ọ̀rọ̀ ara rẹ̀ ló ń sọ yíyún yàtọ̀ ànẹ́bí agbọ́dọ̀ bọ̀ wẹ̀ tọ́ba ní ọ̀rọ̀ tá a fẹ́ fi ju o ẹja wo tá a ṣe gbogbo agbọ́dọ̀ dákẹ́ káwò ká kati ká ti tẹ̀lé ilé yìí ń jẹ́ pé ìjẹ́rìí tá ń jẹ́rìí bára ní òjíṣẹ́ wa ilé yìí ó mọ̀ jẹ́ kó túmọ̀ sí òdodo abẹ́rẹ́ ọba sùpánù wa tààlà kí ó ṣe wá lọ́wọ́ lẹ́yìn ànẹ́bí tí ó bá wọlé ọlá tí ó bá wọlé ọlá. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ẹ̀yẹ rúkì ọlọ́wọ́ bá ohun tí à ń bára wá sọ náà ní ká máa ìtumọ̀ ìjẹ́rìí tí gbogbo wa ń jẹ́rìí pé ashhadu anna muhammadan rasulullah fàájẹ́rìí pé àdúgbò muhammad òjíṣẹ́ ọlọ́wọ́ bá mi. ẹgbẹ́ ya apẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní jẹ́rìí ṣùgbọ́n kò mọ ìwọ ànẹ́bí tí a bá ti jẹ́rìí tí o mọ wọn tó torí ẹ̀ jẹ́rìí ìtumọ̀ pé jẹ́rìí èké ló ara wọn rẹ̀ náà ní kátẹ̀lé kátẹ̀lé lánàá rẹ̀ gbogbo tó mú wá fún wa ara wọn rẹ̀ náà ní pé iṣẹ́ ànẹ́bí ní ò díẹ̀ ní tó báyìí ló ṣe rí agbọ́dọ̀ gbà á torí pé èrò tó ń fún wa ọlọ́run sànù àtàlá ló pa látẹ ó wa ní ìró rẹ̀ bákan náà agbọ́dọ̀ tẹ̀lé ìlànà rẹ̀ agbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ òun náà agbọ́dọ̀ sì síwájú gbogbo nǹkan agbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ní gbogbo nǹkan lọ bákan náà nínú lórí wa òun ní pé agbọ́dọ̀ máa ṣe ó sọ

ẹnìkan tó bá sàfà láti ẹyọ kan fún mi sọ́mọ wá òfin ha àlẹ́ àṣàrọ̀ mẹ́wàá lọ́nà ọba sùpánà ọba àlá náà ní ìgbà padà fún torí pé ọlọ́run ọba àlejò ọlá tó dá ní nínú ìfẹ́ tó ní fámìlì òní àwọn ẹ̀fẹ́ àfàlátù ọlọ́ni yá ayọ̀ alladhina amanu ọlọ́ni inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ọlọ́run ọba àti àwọn màláíkà rẹ̀ wọn a máa sàfàlátù fún ànẹ́bì ó yàtọ̀ sí báwa ṣe ń ṣe ọlọ́run bá sánà wa tààlà a ní bóò ní gẹ́gẹ́ sàlátù fún ànábì a ní síkìrù fìlìmọ́lá ìlà àdá yóò máa ń rántí ànábì ní rántí dáadáa láàrin àwọn mọ̀lẹ́kà láyé tó ga tó mọ̀lẹ́kà ló fi mọ̀ rírì rẹ̀ sí wọ́mọ̀lá ìkátù wọ́mọ̀lá ìkátà àwọn mọ̀lẹ́kà àwọn náà mọ̀ sàlátù fún a ní bóò ní mọ̀lẹ́kà ní sàlátù fún ànábì wọ́n máa tẹ ìsìnkú wọn máa tọrọ àforíjì fún ọlọ́run apàwòye náà tó yá ayọ̀ alẹ́dínà àmọ́nù ẹ̀yin tẹ́ gbọ́nà ọba lọ sọ́ọ̀lù àlejò yìí bàtọ́lì mọ̀ tẹ̀sílímà ẹ̀ tàtàlátù fánẹ́lì ẹ̀ tàtàlátù fún ẹwà ìṣẹ́ àti ìjẹ̀ lọ́pọ̀lọpọ̀ fún eléyìí nínú àníbìtà tó gbọdọ̀ fún un tó bá dá fún àníbì lẹ́jọ́ agbọ́dọ̀ tàtàlátù fún ṣùgbọ́n pẹ̀lú ẹ̀kọ́ tánẹ́bì mú wa kó yẹ pé láàdá lọ fẹ́ gbà ẹ̀sẹ̀ ní oṣù jẹ́ fún wa irú sí à ń ṣe fútúbà lọ́wọ́ à ń dárúkọ àníbì bákan náà bàbá wà láàyè kan olùbánisẹ́ láì ní fìdí sọ́pọ̀ ẹlòmíì ṣùgbọ́n bí tí ó máa jẹ́ bẹ́ẹ̀ oníkakóra wa jọ kápó dákọ̀ fún kápó ń kápẹ́ àyè kan fún kámújọ́ fún kápó wá níjọ rẹ̀ ìjọ eléyìí àwọn ẹgbẹ́ láti ní ìjọba yìí àtúntì tó ní á ṣe òǹgò ṣe báyìí àwọn sọ̀hábà tí yáyà ìfọ̀kalẹ̀ lẹ́kọ́ sọ̀tọ̀ láti wọn ọ̀nà ọdún eléyìí ní ẹlẹ́gbọ́n pé sáà ní ìjọba mú wá náà làásì sẹ́sì sábà ní nǹkan ojúṣe ànẹ́bì a gbọ́dọ̀ sàfé tó ń bẹ́ bákan náà la gbọ́dọ̀ ṣe àfẹ́jù ẹ̀yẹ rúṣin ọlọ́run káwá dínà sí ìmọ̀ ìyapa ànẹ́bì ìyapa ànẹ́bì yóò mú yẹn tó ní wúláyé àti lọ́jọ́ ìpínlẹ̀ àdìkèyàmọ̀ káwá ìyapa àti ànẹ́bì tọ́ba fi rọ́rọ́ ànẹ́bì bá rí lè fi ẹ̀ fàárí lánàá ẹ̀ tó ta fún wa káwa náà ká gbámú ọlọ́ni fàdíyẹ́ sàdí lẹ́dínà yóò káàlì fún àmọ̀rẹ́ ọlọ́ni kan lọ sọ́ra àwọn àwọn tó yẹ wọn máa yapa àti ànẹ́bì tọ́ba lánàbí ṣe báyìí wọn ò ní gbà sí wọn tọ́ba ní lánàá níbi ni àwọn kọjá ni wọ́n làwọn ò fẹ́ ọlọ́ni á ń tò sí ìbà òun fìtìnà fìtìnà ó tẹ̀lẹ̀ tó àwọn ẹni bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tí èé bá gbà lánàá níbi ọlọ́ni fìtìnà ní wá áwùjọ sí ìbà òun àbábọ̀ ní àlẹ́ àbí ìyá ẹlẹ́fà irú sátọ́dọ̀ ọlọ́run ní wọn bá lọ ẹni bẹ́ẹ̀ kábọ̀ lánàá níbi ká lọ kọ́ ẹni tí ó sọ súnmọ́ àlẹ́bí fún wa bàbá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kápọ̀ lẹ́ni tí ó fi níbi ẹlòmínà lẹ́ni ṣùgbọ́n tí wọ́n tẹ́jú ní kírun ó yàtọ̀ sí bá lẹ́ni ṣe mú wá bí ṣe ń gbàwẹ̀ ó yàtọ̀ sí bá lẹ́ni ṣe mú wá bí ṣe ń ṣe bí ṣe ń ó yàtọ̀ sí bá lẹ́ni ṣe mú wá ìjọ ń tẹ̀lé kọ́nu ìyẹn ló gbàdá ìmáàmù Ṣáfi'í ó ní al-ilmu qala Allahu qala rasuluhu ìdí ń jẹ́ ìmọ̀ òun náà ní ìtí ọlọ́run wí ìdánilẹ́sí sọ qala ti sọ̀hábà sọ lọ kọ́ mẹ́ ní tí ó sun amọ́sún náà káwọn gbé ní tí ó nínú ẹ̀sìn torí gbogbo ṣe aládàádáálẹ̀ ọlọ́ba fana wa bàálà ọba àlejò ọlá kò ní í gbà eléyìí ṣe pàtàkì pé ẹnì kọ̀ọ̀kan wa ká mọ rírì ìjẹ́rìí tá ń jẹ́rìí káwọn pé ìjẹ́rìí ìlọ́lọ́wọ́ fi wá ìyẹn ló fàtẹ́ wá lókun nípa ẹnu tọ́búrú ẹnu sàárè rẹ̀ nínú tọ́jú ní pé ta lọ tẹ̀lé láyé ẹni tí ò bá ti tẹ̀lé ánàbì láyé òní òní rí dáhùn yìí dáhùn pé ta lọ tẹ̀lé tí ò bá ti lò lànà ánàbì kò ní rí dáhùn ìyẹn ló bá fẹ́ pé ní ìyẹpẹrẹ ni ó bá lu ẹni bẹ́ẹ̀ láti lọ sàárè lọ ọlọ́ni iná tẹ̀sí iná yẹn àdúrà ń bọ́ àwọn ọ̀tún la ọlọ́ni gbogbo ẹnikẹ́ni sẹ́ńgbógun ti sọ́lọ́ tó ń yapa àlànà ànábì fúláìkà òmùlà àtàlùmù àwọn ẹni yẹpẹrẹ nu ìyẹpẹ tí bá ti ń ta fún sánábì mú wa ẹni yẹpẹrẹ ni kí kálukú náà wá gbìyànjú kámúlànà ànábì lórí àlámọ̀rí wa kọ̀ọ̀kan àdìsọ́kẹ̀ wo lànábì mú wa kálò bó lànábì ṣe ṣe jọ́sìn pápá jùlọ irú sábẹ́ni ìtọ́kùn akẹ́sọ́lù àmárọ̀ àìsùnmú ni ò sọ́lì ẹkírun bí mo ṣe kí bóòlù àti ṣe kírun kakọ̀ kámọ̀ bóòlù àti ṣe dáwẹ̀ bóòlù ti máa ń ṣe ń àwẹ̀ ló fún mẹ́ṣì kámọ̀ ó yẹ pé àwọn àdádálẹ̀ tí ò sí mẹ́ ṣe ṣe ṣe hajj hajj wá ìgbà hajj fún ọkọ̀ àbà ó ní kúrò sí bíbí hajj dáadáa ọ̀kẹ́ mọ́bà ànábì bóòlù ti ṣàdúrà bóòlù ti bẹ́ẹ̀ náà kámọ́ gbogbo ilé ìta bá mọ̀ ǹjẹ́ ìwà bá jẹ́ ìfẹ́ àṣà ló fi jẹ́ yóò mọ̀ jẹ́ ìjẹ́ rí òdodo ṣùgbọ́n tó ẹgbẹ́ tá à ń ṣe kó ta pẹ̀lẹ́ yóò mọ̀ jẹ́ pé ìjẹ́ rí tá à ń jẹ́ ìjẹ́ rí èké ni abẹ́rẹ́ ọba sọ̀rọ̀ àwọn àpàlá tí ó fẹ́ wá lọ́mọ àná ọmọlẹ́yìn ànẹ́bìdélẹ̀ kí ó sì ìjà ọba wọn ní ilé ìfẹ́ abẹ́rẹ́ ọba sọ̀rọ̀ àwọn àpàlá kó yàwá yà dáadáa lẹ̀ gbogbo tó ń yàn mọ́ kọ́nà àkómọ́tà yàwá yà كوكا ولا يكوكا رجع بدا القيامة فصلى الله وسلم على نبينا محمد